ẹ̀yin èèyàn mi ẹ kúlé o orúkọ mi ni ejiro emostafiri mo jẹ jẹ́ olùdarí ilé iṣẹ́ tí wọ́n pè ní ejiro emostafiri a jẹ́ àwọn tó máa ń ṣe aṣọ obìnrin amúnidára ẹ báwo ni mo ṣe bẹ̀rẹ̀ sí ni máa ṣe iṣẹ́ yìí náà o kò ìgbà yẹn secondary school mo wà tí mo discover pé fashion designer ni mo fẹ́ jẹ́ mo dẹ̀ jẹ́ science student mo dẹ̀ jẹ́ science student tó dáa àwọn òbí mi wọ́n ti lérò pé máa di medical doctor àwọn olùkọ́ mi náà gbogbo wọn rò pé ah ìjù máa di doctor bó máa di engineer ni mo wá gbéra mi dé ní SS1 pé mo ti rí eh, iṣẹ́ mi tí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe fashion gbogbo wọn kò sí ìtò gbà náà àwọn olùkọ́ mi ò gbà àwọn òbí mi ò gbà àwọn àwọn ẹbí mi gan wọn ò fẹ́ kí n ṣe iṣẹ́ dìsáínà yẹn tó bọ́ rò pé ètèlọ ẹgbẹ́ títì ni wọ́n fẹ́ lọ dà lẹ́yìn tá a ti fún ní gbogbo education tó péye cut the long story short ṣá mo gain admission to Yaba Tech láti study fashion even ìgbà tí mo ń study fashion yẹn gan kò rọrùn bẹ́ẹ̀ yẹn lọ lọ títì mo jẹ́ èmi ni youngest nínú èmi ni mo kéré jù ọmọ ní ọjọ́ orí ní kíláàsì mi gbà yẹn àwọn tó kù wọ́n dẹ̀ máa ń bínú mi pé mo ti máa ṣe é jù torí pé ah, science student tó wá tó wá sí art class tó wá ṣe fashion mo mo wá fi gbogbo ipá mi sí mo fẹ́ jẹ <laughs> best student ó máa ń bí àwọn classmates mi nú gbà yẹn díẹ̀ lẹ́kọ̀ọ̀kan ìgbà kan wà tí wọ́n tiẹ̀ dídì fa assignment mi yà mo ní láti wá ways láti máa submit assignment mi so that kankan ò ní ṣe mo ṣáà find way láti blend mọ́ wọn tàbí leave together for five years that we were in school. mo ní school gbà náà mo ṣe internship lọ́dọ̀ Vizicado mo ṣe internship lọ́dọ̀ Tiffany Amber wọ́n jẹ́ àwọn fashion designer tó péye gbà yẹn ní gbàtímọ̀ gbàtímọ̀ study fashion. But mo wá ṣe tán mo ríṣẹ́ as junior production assistant ní fashion house tó jẹ́ out of Africa but within a year mo ṣáà di senior designer mo ti wá di creative head team wà gbà yẹn it was a very beautiful working experience láti ibẹ̀ yẹn mo tún wá lọ sí Tiffany Amber mo lọ jẹ́ creative assistant sí creative director wọn iṣẹ́ yẹn ó dẹ̀ wà fantastic mo mo travel the world mo ṣe collections tó lọ sí New York Fashion Week Kenya South Africa àti gbogbo ẹ̀ so lẹ́yìn two years contract mi said kí n renew mo wá ní ọmọ mo ti ń dàgbà lọ nìyẹn tí má dẹ̀ wo ẹ̀yìn àti àwọn tàwáwù mi tó ń ṣe nǹkan míì bóyá àwọn tó di medical doctor àwọn tó di báńkà kọ́tọ́ ti ń dà lọ kọ́tọ́ ti ń gádà fúnra wọn mo wá rò pé àti bá continue bí mo ṣe ń lọ yẹn tó bá ti di maybe in ten years time wọ́n lè ti fi gap pọ̀ jù mí lọ wá ní time to start it now mo resign mo move back lọ sílé bedroom mi ni mo sọ di first office mi gbà yẹn forty thousand ni mo ní nínú àkáǹtì mi tó gbà vi ní ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ wà ń gbà yẹn adẹ̀ live fast life yẹn <laughs> gbà yẹn náà mo máa lọ wo movie máa lọ ṣe gbogbo ẹ̀ so mi ì fi bẹ́ẹ̀ tọ́jú owó owó tí mo ní forty thousand mo dẹ̀ ní Ghana must go àwọn aṣọ fabric tí mo ti ń rà díẹ̀díẹ̀díẹ̀ tí mo ti ń tọ́jú mo dẹ̀ tún ní sewing machine kan kan tí mo fi bẹ̀rẹ̀ ọ́fíìsì nìyẹn so inú forty thousand yẹn mo fi twenty thousand ṣe office furniture cutting table àti stool mo set up office mi wá ń sun ilẹ̀ ńlẹ̀ ní ọ́fíìsì gbà yẹn. anyway this is ten years on and God has been so faithful within the first year mo ṣe two international fashion week and the journey continued being like that mo ti lọ sí several international fashion weeks international fashion shows mo ti taṣọ mi ní several international trade fairs mo ti ṣe Paris Fashion Week náà no. South Africa Kenya Ghana Dakar Cote d'Ivoire ni mo ti lọ láti lọ show àwọn collections mi a dẹ̀ ti grow láti jẹ́ one of the top most female fashion houses ní Africa as a whole fi gbogbo ilé I thank God gan tó di pé Beyonce Listwa as one of the top 100 black fashion businesses in the world to be known in 2020. So the journey has been good, even though it has been full of a lot of struggles. mo